This one na very very good news because a lot of people feel say ah dis yoruba agitators dis yoruba rally wey be say dem dey do dem no fit carry this rally go lagos say na only other state for yoruba people, yoruba state other yoruba state na dem fit carry rally go but now the yoruba agitators don finally say lagos no be for eh, eh, lagos no be for fulani or for other tribe na for yoruba people. so why dem go dey run from their own land again say because of one person they go dey run He say no He say dem must go do dat rally for lagos wey be say nothing go happen He say make all di rest yoruba agitators make dem get ready He say many pipo dey tok say lagos is no man's land He say but dem wan let dem know say lagos na for yoruba pipo and den na be di yoruba pipo so dem get right to go do rally for lagos say dis time around all of dem dey gather dey join hand together to go do rally for dat lagos say nobody go stop dem say no going back na be dis oduduwa say because its compulsory for dem to go to lagos to do dis rally and dem must go do dis rally wey be say nothing go stop dem my pipo make i leave on and make una watch di video make una hear from dia mouth by sef make una hear di way dem take tok say dem must carry rally go to lagos say lagos na for yoruba pipo say no be for any oda tribe except from yoruba pipo àwọn èèyàn kan sọ wípé bóyá yóò ṣe ṣe àbí ò ní ṣe ṣe pẹ̀lú ògo ọlọ́run rálì ìlú èkó ó máa wáyé lọ́jọ́ sátidé lágbára ọlọ́run ọ̀rẹ́ àgbẹ̀ sátidé náà ní june twelve ẹ má bínú o. ọ̀rẹ́ sátidé náà ní june twelve lágbára ọlọ́run rálì ìpínlẹ̀ èkó ó máa wáyé pẹ̀lú ògo ọlọ́run bákan náà ó ní láti jẹ́ kí ó yé gbogbo wa à ń tẹ́ túfọ̀ ajá ò sí ń bẹ̀ mọ́ gẹ́gẹ́ bí nǹkan tá a sọ wípé àwọn fúlàní wọ́n ti dé ilẹ̀ wa mo rí first note kan gbà dandan ó ní kí n jẹ́ kẹ́ ẹ gbọ́ kó lè jàǹfààní fún wa gbogbo àwa tá a fẹ́ lọ síbi rálì lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ ká ṣàlàyé fáwọn èèyàn wa tí ń bẹ ńlé kí wọ́n má sùnrùn àsùnpìyè ńgbà táwa bá ti lọ tán because àwọn ọ̀tá wa lè wá bẹ léwò wọ́n ti máa nígbàgbọ́ wípé gbogbo wa la tán lé ẹjẹ́ àsọ̀ra wa di ajáde mọ̀tànlé kí wọ́n délé kí wọ́n rí pé gbẹngbẹng làwà akọlàwà bí ìbọn ẹ má jẹ́ kí ègbò ẹ̀yìn ó tún bù wá mọ́ ìran Yorùbá ẹ jẹ́ ká pawọ́pọ̀ ẹjẹ́ àfìmọ̀ ṣọ̀kan gbogbo ẹ̀yin ará Èkó gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá tí ń bẹ lẹ́kọ̀ọ́ ẹ̀túyáyá ẹ̀túyàyà kẹ́ pàdé wa lọ́jọ́ sátidé gbogbo ẹni tí ń sọ wípé èkó no man's land ni ẹ má dá wọn lóhùn ìran yorùbá ló lè kó láti púrúfù pé lóòótọ́ àti lódodo àwa la lè kó lóòótọ́ àwọn èèyàn kan sọ pé Benin ló lè kó àwọn kan sọ pé Lagos is no man's land ẹja jẹ́ kó yé wọn pé ìran yorùbá àwa la lè kó èkó ló lóògùn èkó ló lẹ́ja ẹja òòṣà tiwa ló jẹ́ ẹja àrọ̀ tẹ́kọ̀mọ̀rin tẹ́lẹ̀tẹ́lẹ̀ làgbọ́n létí ológun èkó dùn yùngbà yùngbà lẹ́kọ́ ọba mọ́bàlù èkó jẹ́ èkó àkété ìlú ọgbọ́n arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́ tó rọ̀ dẹ̀dẹ̀ tí ò lè já ọba mọ́bàlù èkó jẹ́ èkó arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ́ ò ní bàjẹ́ à ń pàrọwà à ń fi àlọ́ síwájú gómìnà ìpínlẹ̀ èkó good evening sir ẹ̀ka lẹ́sà o bàbá wa babájídé sanwóolu à ń bọ̀ nílùú èkó ẹ ti gbọ́ pa àti lọ sí gbogbo ilẹ̀ yorùbá gbogbo àwọn gómìnà tí ń bẹ ńlẹ̀ yorùbá ni wọ́n tẹ́wọ́ gbà wá ìkọ́ wa yọyẹ́ bí ẹ má jẹ́ kí àwọn àhesọ ọ̀rọ̀ tá à ń gbọ́ pé àwọn tọ́ọ̀gì kan ẹ ró wọn lágbára èmi ò nígbàgbọ́ pé ẹ̀yin lè ṣe bẹ́ẹ̀ ṣebí gómìnà aráàlú ní ìlú náà sì làwa tá à ń bọ̀ àbá ti jà wá eré la wá ṣe a ò bá ti jà wá o eré la ṣe eré la fẹ́ ṣe a ò bá ti jà o. ẹ ti gbọ́ báyìí that means we are coming with peace we are coming for peace. ẹ dákun ẹ bá wa pèsè ètò ààbò tó péye lẹ̀ báwọn gómìnà tó kù bí wọ́n ṣe pèsè rẹ̀ lẹ̀ ṣèyí mákindé gbà wá lálejò ńbàdàn bó tiẹ̀ jẹ́ pa máa tún rálì ìbàdàn ṣe èmi kọ́ ni màá sọjọ́ gómìnà Isiaka Oyètọ́lá ó gbà wá lálejò ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà Akérédolú gbà wá lálejò ní ìpínlẹ̀ Ondo gómìnà Fáyẹmí gbà wá lálejò ní ìpínlẹ̀ Èkìtì ẹ má jẹ́ kí ìlú Èkó yọyẹ́ ẹ má jẹ́ kó torí yín bàjẹ́ kábẹ́rẹ́ ọmọgùn ẹnìkankan lọ́jọ́ sátidé kó kọ́ńtìn náà ò lè wà nù òwe ìtàn wípé ẹni tó fẹ́ self determination ní ẹ lè má gbàgbọ́ pẹ̀lú nǹkan tí àwa ń bá bọ̀ no kò pọn dandan kẹ́yin onígbàgbọ́ nínú ẹ̀ ntẹ́yin gbàgbọ́ òun ní ká ẹ tẹ̀síwájú nínú ẹ̀ ntáwa gbàgbọ́ làwa fẹ́ wá ṣe sòfà tọ́jà pé tẹ́yin bá ti fẹ́ ẹ máa fẹ́ lọ fẹ́ lẹ́ẹ̀kejì ẹ̀ campaign gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwa náà fẹ́ yorùbá nation à ń bọ̀ fún campaign lásán la fẹ́ wá fún fáwọn èèyàn wa tí ń bẹ ń bẹ̀ lẹ́yìn campaign kò sí nǹkan méjì tá a tún ń bá bọ̀ kádẹ̀kú ò lẹ́kọ̀ọ́ láyọ̀ àtàláfíà ẹ má gbàgbé o gbogbo òlu la ti ń bọ̀ sẹ́kọ̀ọ́ kì í sọ̀sùn nìkan kì í sọ̀yọ́ nìkan kì í sọ̀ǹdó nìkan kì í sèkìtì nìkan kì í ṣe kogi nìkan kì í ṣe kwara nìkan kì í ṣe ìpínlẹ̀ Ògùn nìkan gbogbo ilẹ̀ Yorùbá ìlà tí ń bọ̀ ní ìpínlẹ̀ ní ìpínlẹ̀ Èkó akínpẹ̀ kó múra ẹ kó múra àlejò wa sílẹ̀ lágbára Ọlọ́run wá láti dààmú òní dé báyìí kó tó di pé màá máa lọ pápá ni mo fẹ́ sí ẹ dákun ẹnìkan kan mọ̀ pè mí mi ò ní láǹfààní àti píìkì kọ́ọ̀lù pápá ni mo fẹ́ ṣe mo kàn fẹ́ play ọ́díò yẹn voice note ni ẹni tó fi ránṣẹ́ ọ̀tá wa lólobó ni tàbá ti rí èèyàn tó ta wá lólobó bẹ́ẹ̀ ẹ má jẹ́ àkó dànù ẹ̀bọ kéékèèké ní gbalá ìkúlà. ẹ kálẹ́ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn kan sọ pé oògùn ní rálì wà oògùn àbẹ́kọ̀ọ́ my this is my thinking ṣe mọ̀ wípé a ní mega rally lẹ́kọ̀ọ́ ní on the twelve which is Saturday. ọ̀hún sà tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ sà mo tún fẹ́ ṣàlàyé fún tó bá ti ṣẹlẹ̀ at the point of your death don't fear any soldier either authentic soldier or fake soldier do what is needful ọlọ́run á gbà o olúwa dúró tì wá o àní lásán o àgbà tí ọ̀rọ̀ yorùbá nation bá máa délẹ̀ tán àní wẹ́nikẹ́ni ti nínú wa o. ohun tí wọ́n sọ ń bẹ̀ wípé rálì máa wáyé ní ìpínlẹ̀ ìlú èkó ṣùgbọ́n ohun táwọn èèyàn mi sọ ń bí ni wípé ìlú Abẹ́òkúta ni rally ti fẹ́ wáyé ní June twelve uh, whichever way a jẹ́ pé